الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته هذا هو قسم رمضان صلى الله عليه وسلم كانوا مضاعوا والصحابة على قسم مضاعوا وأنت في كادة تجيب عن عليه àbẹ̀rẹ̀ wọn bá a lè fi ọlá fún àwọn òbíkú tí wa àwọn olùkọ́ wa nígbà wa san alẹ́ fún mi rẹ̀ àwọn náà fúnra wa gbígbà gbígbà ti ṣe ìrìn òkọ́ náà kò tí kò mẹ́jọ sí ọ àlàáfíà tó pé kọ́nà ọba àlùkò ọlá kó dákun kó fi ká wá lọ rẹ̀ kí láwọn ti yà àwọn ọ̀rọ̀. àní ìtẹ̀síwájú nínú tẹ̀sí òṣùra tó fà ṣáájú kátó wọnú ẹ̀ káwọn gbàgbé wá sí wọn ara tó kó ní ní ìyá ọmọ ìjùmọ̀ ọjọ́ ìjùmọ̀ àwọn àǹfààní ìjọ ìjùmọ̀ káwọn gbàgbé wá sí wọn ara wa létí àǹfààní tó pọ̀ wá ń bẹ̀ pàpà jùlọ àmì ìdí káwọn pákókò kan bẹ ń bẹ sẹ́yìn bá lè ṣàdúrà ń bẹ àkókò náà sẹ́yìn bá lè ṣe pẹ̀tí rẹ̀ sí ẹ̀ tó ṣàdúrà sí tó béèrè lọ́dọ̀ ọlọ́run lórí tọ́lọ́run ò ní ti fún un ní wọn fi dá wa lójú pé adéṣepé á pọ̀ ládùúgbò àti lónìí ju àwọn ọjọ́ yòókù lọ. bákan náà ti ka sọ́dọ̀ tó lè ká fẹ́ tó bá wọn kúrò á nìka títí àtàlà tó fà nábì lọ́pọ̀lọpọ̀ káṣí ti lọ sí júmọ̀ káṣí wọ̀ ìdúta nú aṣọ wa bàbá sì dé júmọ̀ alùsùn náfìlà tó wà wá kí wọn mú tó dé kásàdó àlọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí wọn bá ti dórí nígbà nǹkan níta àwọn àṣejù kátẹ́ sí gbọ́ sí balọ̀ abẹ́lẹ́ wọn gbélé ìkọlọ̀ ń kúkẹ́ ní ìrọ̀rùn fún wa kí wọn ti yà àwọn ọ̀rọ̀ nínú tẹ̀síìrù tí ó kọjá ní ayé alẹ́ ti jìdí ní ọgbọ̀n níbi tí ọlọ́run bá lè tọ́lá tó fi ń sọ ọlá tí ń bẹ fún onímọ̀ tó sì jẹ́ káwọn yìí pé nínú táàbìdá onímọ̀ mà onímọ̀ lẹ́nu yìí o onáà ní kọjú olùbẹ̀rù ọlọ́run kò sáǹfààní nígbà wá pè yẹn láàfáà tó wáá jẹ́ fún wípé gbogbo wàbàjẹ́ náà ló tún tọ́ wàfà eléwèé sáfà o. torípé ẹni tọ́lọ̀ ń pè láàfà innama yakhsha Allaha min ibadihi al-ulama. ìyẹn ló bá lóun jẹ́ tuntun pé lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn sọ̀hábà ànábì àwọn àfáà náà ló tún kàn lápọ̀nlé kò sí tí wọ́n fi lápọ̀nlé yìí o ìbẹ̀rù ọlọ́run tá a bá ti rí lára wọn yẹn náà tá a bá ti rí bẹ̀rù ọlọ́run lára wọn kò sápọ̀nlé ìbẹ̀rù náà tolukọ́lá ọba àdìsọ́lá ní ẹ̀nà akramakum indallahi atqakum ẹni tó jẹ́ náà kálí jùlọ dùn wọn lọ́wọ́ ẹni tó bẹ̀rù náà wà sí náà. àwọn àdìsọ́ pé ọlọ́run máa máa lo kẹ́límà yàtà àtọ́fọ́nà àjọ olùkíta bá ní yàtà òun ní àṣàyàn kan lọ́tọ̀ tó fi yàtọ̀ sí tẹ́kọ̀ọ́ tóbi yàtọ̀ sí ọ́ọ̀bù tí àwọn adúgbò tó máa tẹ́kọ̀ wà. kẹ́rẹ́ jẹ́ yàtọ̀ ní pé kíni o hàdà yàtí máàlì ẹ̀ máàlì máàlì pẹ̀lú ìmọ̀ ẹni tó dá ọlọ́run ọba mà tọ́mọ̀ bó ti tó ọmọ bí kẹ rẹ̀ ti tó ọmọ bí ìyá rẹ̀ ti tó òun yọ bẹ́ẹ̀ lò ló bá lè jẹ́ pé àáfàá ló gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba jù wọlọmọntọlọ ń wí wọlọmọntọlọ ń kọ wọlọmọntọlọ ń fẹ́ wọlọmọntọlọ ń ọfẹ wọlọyìn lẹẹkọ bẹ̀rù Ọlọ́run bàjẹ́ torí ìbéèrè yìí wọn ṣe kélé yìí wáyé pé ntọ́lọ́wọ́ bá àlejò ọlá tóbi sa àwọn àfáà lẹ́sà tóbi pọ́n àwọn àfáà lé kìí ṣe torí owó kìí ṣe torí ọlá kankan o bí kò jẹ́ sí wípé ìmọ̀ àti ìbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba àlejò ọlábi sọ́nù ayá mi nù alukùránì yìí pé radiya Allahu anhum wa radu an dhalika liman khashiya rabbah radiya Allahu anhum ọlọ́run ọba àlejò ọlábi òun yọ́nú sí wọn wà rọ̀dù àwọn náà sì yọ́nú sí tọ́lọ́run ọba àlejò ọlábi fún wọn ṣùgbọ́n ṣé gbogbo àfáà náà lọ́wọ́ àbáyọ̀ fẹ́ máa tù sẹ́ǹtì ara ẹ̀ bí olówó àbáyọ̀ fẹ́ máa tù sẹ́ǹtì ara ẹ̀ gẹ́gẹ́ bí onípò òpó tiẹ̀ ẹ̀ ṣe kó tayé ọ̀dọ́ náà bá ní ìwọ ẹ kí wọ́n máa ṣàfihàn fáàrí tiẹ̀ sí báwọn kan bá láwọn ní àwọn ọmọ pírẹ́sidẹ́ǹtì ìwọ mẹ́lẹ́jì pírẹ́sidẹ́ǹtì lọ́wọ́ ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ni kan bá ní lọ́wọ́ mẹ́sílẹ̀ àṣegbè ìwọ àjọṣọ́ ọ̀tọ̀tọ̀ kò sí ìkàrà àṣegbè kankan nítorí wọn bá ní ẹ̀rí ṣe ló ṣe ṣe tó bá ti ṣe ṣe ṣe kò ṣe ṣe. ṣùgbọ́n pàtó wọn náà bá ti fẹ́ máa fi rẹ̀ ẹgbẹ́ wọn wọn náà fẹ́ máa fi hàn yìí pé wọn náà wọ aṣọ tó dáa wọn náà wọ bàtà tó dáa kìí ṣe yíyan làáfà àwọn akíkú ìṣẹ́ǹtì ààrẹ àfà àwọn akíkú ìṣẹ́ǹtì ààrẹ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba ni pẹ̀lú mímọ̀ ọlọ́run ọba pẹ̀lú ìdá ọlọ́run ọba mà yìí ni tọ́lọ́run ọba àlejò ọlá ìfòyìn àwọn àfà o kò sí tó jẹ́ kọ́lọ́wọ́ lọ́nu sùn kò sí láàánú lọ́nu sọ lọ́wọ́ eléyìí ò ní kẹtẹ nìkan ìyọ́nù yóò ní kẹtẹ nìkan àyàfi kẹ́ni tó bá káyà ọlọ́run bàbá bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ ọlọ́run wá fi ròyìn àwọn olùmọ̀ àwọn ẹlẹ́sìn ọlọ́run torí di eléyìí ọlọ́run bá àlejò ọlá wá fi ń tẹ̀lé pẹ̀lú àyà tó tẹ̀lé nínú àwọn àṣẹ rẹ̀ eléyìí tó tún pa wá má sì wá dá àṣẹ òun náà ó fi hàn yí pé kò sí ajílẹ̀ dáàmú tó juná ìwé òfin rẹ̀ lọ tó ju kíni lọ tó ju inú ìwé òfin rẹ̀ lọ. ilé ìtọ́lọ́mù bá àlejò ọlá tó fi náà nàbì sallallahu alaihi wasallam kódà àwọn kan náà àwọn àfáà pàápàá jùlọ àfáà wa ìmáàmù Qurtubi wọ́n ní àyà eléyìí tó tẹ̀lé yìí ọlọ́wọ́n bá lè fi ọlá fi ń ròyìn àmìlín àlìmín ọlọ́wọ́n fẹ́ ràn fi ròyìn àwọn onímọ̀ tí wọ́n sì lo ìmọ̀ tí wọ́n mọ̀ lóòótọ́ torípọ́ lọ́n ti jẹ́ ká mọ̀ yìí pé àbá òun lẹ́nu tó wá payọ̀ ọlọ́run káyà wá tẹ̀lé yẹn wá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn onímọ̀ àwọn àbá tí wọ́n lo tí wọ́n ké tí wọ́n mọ̀ bó tilẹ̀ sí wípé. a yẹn kọ̀mọ́ lórí àwọn àfáàní kan o torúkọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá àlejò ọlọ́sọ̀ ń bẹ̀ ọ padà kọjá yìí pé kálukọ́ àfáàní kan ni kú ni tuntun wa lọ àfáàní kan lọ́ba ni tí wọ́n á mùsùlùmí gbà náà torí ìdí eléyìí ọlọ́wọ́n bá lè sọ jẹ́ àmọ́ ojúṣe ara wa àtẹ̀mí àtiwọ́ ká mọ ojúṣe wa ká mọ ojúṣe mùsùlùmí oníkàwọn kọ̀wé yẹpẹrẹ mú àlùkùránì iye dàgbà tí wípé mi náà fẹ́ máa kọ́ mà nípa àlùkùránì lọ pápá jùlọ àsìkò tá a wà yìí gbogbo nǹkan ti di rọrùn ìyẹn ni kéèyàn fààyè lẹ̀ téèyàn bá lè ráàyè títí orí íńtánẹ́ẹ̀tì ti wà téèyàn ń kọ́ ká àlùkùránì o téèyàn lóun fẹ́ máa kọ́ ní kàá bàbá yìí lòun fẹ́ máa kọ́ kùránì ó rẹ̀ ni tí ó rí líǹkì nísìnyí kàábà ló ti máa kọ́ ó sì kókó nu ilé ara ẹ̀ owó náà lọ́kàn máa san lóṣù kádìlẹ́ máa san owó lóṣù wọ́n máa kọ́ Kùránì lọ kódà tó náà bá ti padà bọ́ sí gan-an ó tó lè padà aláwọ̀ mi fẹ́ kọ́ fẹ́ ni ọ̀fẹ́ ni òní sanwó ẹnu owó dákà ni ọ̀mà náà wọ́n á láwọ̀ àṣọ ikú sí wá. ẹ wò làwọn abẹ ti báyìí akọkọ àmàmì ẹ máa kọ lọ láti fàyè lẹ ìfọwọ́n fàyè lẹ fi nǹkan mí náà apáyé tiẹ̀ náà lẹ̀ ni apáyé tí alukurani lẹ̀ ni alukurani kọjá akéwọ́n kan dágùn láti ọlọ́wọ́n bá àlùkò láfẹ́jẹ́ ká máa yí pé àkọ́kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa òun ni èyí tó kún ta lé ní tọ̀pọ̀lọpọ̀ kàn ṣe tó wù tí ọkàn mú dájọ́ wá fáwọn èèyàn sẹ́ni kan ní sòrò nísìnyí àgbàdo sọ wípé solúsàn sòrò rẹ oníkan ká lọ gbá yìí alùpùpù wa ní sòrò sòrò rẹ tó bá ti lọ jáde sòrò tán lórí àwọn kan nìyí àwọn ìdílé bọ́ ti ní sòrò ṣe nǹkan eléyìí nǹkan ni ìmọ̀ alukurani wà fún ìmọ̀ alukurani kẹnudu ọkẹnudu yìí lọ àwọn àgbẹ̀bí lọ́yà lọ́yà lọ́sà yàtí mẹ́wàá ẹni tí ọmọ yàtí gan ọ̀nà ọmọ ọgbẹ́ láti ẹ̀rọ àǹkà yàtí mẹ́wàá ẹ̀rọ àǹkà ìsáwákà ẹ̀rọ àǹkà ìsáwákà níje tó o bá jòkó lẹ̀ táwọn afá bá sọ tìmọ̀tì bẹ́ẹ̀ nù sáwákà fún ó ní láéláé mọ́kà fún un tí wọ́n bá sọ fún wọn tọ́nà ọba àdéhùn ọláfọ́nù ìkáwákà tọ́nà tó wọ́n máa kà fún un tẹ̀sọ̀ ní ìkáwówó tí wọ́n bá sọ ní bẹ́nu ìdáwákà fún ọ ìdáwákà àtẹlẹwákẹ́ à tí wọ́n bá túmọ̀ rẹ̀ fún ọ ó ní láéláé wákà fún mi o torí pé ọ̀rọ̀ àdìsí àmọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdìsí àmọ̀ náà lọ́kọ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ àdìsí àlàlìkì àmà ẹtí wà bẹ kú ẹtí wà wó owó yàrá òní bẹ kú olówó yẹ bẹ kú ha ẹ wọn lọ wà lọ àlàlìkì àmà débi rẹ lọ wà lọ kàdáwàkà sálìkì àmà lọ wà ní àgbàlìkì àmà lọ wà wà òní bèrè sọ wọ kàdáwàkà torí ìdí eléyìí àwọn mùsùlùmí ọ̀rọ̀ àlùkùránì kẹnu àyíkágbọ̀ yìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yọkàn máa mú dájọ́ wá bó ṣe wù ú yọkàn wò fún un pé ẹ fẹ́ láyé gbogbo nǹkan ló ti ní bá a ti fi nínú ẹ̀sìn wa tó ti ní ojúkò àkọ́kọ́ ń bẹ̀ òun náà ní ìmà téèyàn bá ti ní ìmà lórí wọn téèyàn bá ṣe yòókù ọmọ àrọrùn tọ́lọ́run wá fi tẹ̀lé pé nígbà tí màá bá dé òun lọ́rọ̀ ẹ̀sìn ọwọ́ àti èyí tó jẹ́ òpó gbòógì nínú ẹ̀sìn wa òun náà lọ́rọ̀ ìrun kíkí. bákan náà ọ̀rọ̀ zakai yọ jẹ́ ká mọ̀ bákan náà ọlọ́run bá àlejò ọlá ó sì já mà yìí pé ìjọsìn wa kìí ṣe ìjọsìn ta gbangba nìkan tó o bá ti rí gbangba yẹn ṣe kọ́kọ́ ló tún dájú bẹ́ẹ̀ lọ kọ́mọ lọ jẹ́ sí wípé ìta nìkan òun láyọ̀ rí ọ̀dá bí bá bẹ́ẹ̀ ni títà orí ìtumọ̀ rẹ̀ ni pé ta náà gbọ́dọ̀ da nígbà tó ti kó onífẹ́ káyọ́ ọmọ rí ọ pẹ̀lú ìdí ọ̀dà níta gbangba. àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam tí a bá rí sẹ́ńbà ṣe dáadáa tán ní gbangba ìtumọ̀ rẹ̀ ni wọ́n ti ṣe mẹ́wàá rẹ̀ ní kọ̀kọ̀ tí wọ́n ti dáadáa ní gbangba tí wọn bá ṣe mẹ́wàá tí wọn bá ṣe dáadáa mẹ́wàá níta káyé yìí pé á ah, mẹ́wàá wọn ṣe yìí wọn bá di kọ̀ọ̀kọ̀ sípá wọn fi fẹ́ ọ̀kan. tẹ̀kọ́ ti dàkẹ́ gbọ́n lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ àbàtà wọn bá ṣe ọ̀kan dáadáa ọ̀kan tàbí ẹ̀yẹ ọ̀kan dáadáa láyé á ah, àwọn ṣe dáadáa yìí ẹ̀sìn lọ́mọ yìí pé ní kọ̀ọ̀kọ̀ tí ò fẹ́ni kẹ̀kẹ́ ń bẹ̀ wọ́n ti di mẹ́wàá. ṣùgbọ́n lọ́dọ̀ kọ̀ọ̀rọ̀ nù ayé ara ayé lénìí sáyé abẹ́rìndà ní bá ṣe dáadáa bíi mẹ́wàá láyé wọn lọ káàtẹ̀ gba ayé ní ọmọ òun olùkọ́ ńdẹ́ ìdí wọn ṣe ni ìgbọ́n tó wà láwọn nìkan pẹ̀lú ọlọ́run tó pàṣẹ pa ó ti rẹ ọ̀kan ṣe ní kọ́kọ́ tó ṣe yọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oyún gan sì ni oyún gan lọ jáwó kárí báwọn tó tó yá àwọn yẹn yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé oyún gan òun lọ gba máàkì tó pọ̀ ìjà tó ṣe láàrin wa àti ọlọ́run tẹ́nìkan ọ̀mọ̀ yìí ò ní máàkì ẹ̀ máa ń pọ̀ òun ní ládàá rẹ̀ máa ń pọ̀ níwájú ọlọ́run torí ìdí eléyìí ọlọ́run bá lè sọ láti wá sáfìyèsí nínú àyà tó tẹ̀lé yìí ọlọ́run bá la bá lè débi tí ọlọ́run bá lè sọ láti ń pín àwa èèyàn àti àwọn ìran táwọn àbá olùmọ̀ náà tún pín sí àlè débẹ̀ ṣùgbọ́n tá àwọn ayé alákọ̀ọ́kọ́ wọ̀nyí ó fẹ́ sọ fún wa nípa ìpàtàkì alukur'an ó sì fẹ́ gbé ká mọ̀ pé kí làwọn nǹkan tí alukur'an náà ti ní tí wọ́n wá sí lára wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة وعلانية يرجون تجارة لن تبور يوفيهم أجورهم ويزيدهم من فضله إن إنه غفور شكور والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق للخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذاب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أباب عنا الحسن إن ربنا لغفور شكور Ọ àlejò ọlá ń sọ fún wa nínú àyà ya ọlọ́ni ẹ dájúdájú àwọn ẹni tí wọ́n ń ka tírà òun ọlọ́run àwọn ẹni tí wọ́n ń ka tírà òun ọlọ́run ọba ẹwọ ọlọ́run ọba ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ iná yẹn wà á kọ́ ọ́nù sọ́là tí wọ́n sì ń gbérun dúró gbogbo ohun tí ọjọ́ ọ̀ràn èèyàn sì rùn fi dúró régé wọ́n ń ké wọ́n ń gbérun dúró náà bó tó àti ti yẹ. wà á ń fàkù mi mọ ọ̀rọ̀ gápẹ́ náà hàn wọ́n sì ń ná nínú tafe láti kú fún wa. sírọ̀ wà á lẹ́ wọn á ná ní kọ̀kọ̀ wọn á tún ná ní gbangba ọlọ́run ní yẹ̀rìjú náà ti jà rọ ní tí wọ́n ń torí ẹ̀ ṣe ni wípé wọ́n ń tówò wọ́n ń retí òwò táwọn ń ṣe yìí wọ́n fi ń sun pé làá ń tẹ̀ bú òwò kan téèyàn ṣe tí ò ní sọ́ọ̀tì òwò kan téèyàn máa ń ṣe tí pààrùn ò ní ṣẹlẹ̀ sí ni lórí ẹ̀. ni wọ́n fi hàn ojú ran wọn ọ̀rọ̀ ni nítorí tí wọ́n fi ń ṣe náà ni kí wọ́n bàa lè pé ẹ̀san ládàá wọn fún wọn wọ́n yá sí dáhùn mi fọ́dúnlé kó wọn náà bá sì bàa lè lé wọn kún lọ́lá ni wọ́n ń torí ẹ̀ ṣe ìnáwó gàfúrún ṣàkóhùn ọmọ ń dájúdájú wọn lọ gọ̀fúrúnì lè dùnú aláforíjì ẹ̀ṣẹ̀ lòun tó máa fẹ́rí ẹ̀ṣẹ̀ jì ní ṣàkúrú wọn. ọlọ́wọ́ ọba yìí náà ọba títún máa dúpẹ́ fún ni ní bóòlù náà àti dúpẹ́ bẹ̀dà ayé yẹ̀sùbálò lè kọ̀ líìlì mínà lè ẹ́mẹ́lì lè kọ́ọ̀lì wáyé fi ibò àlẹ́ ìjẹ̀zíìlì nínà sàwáàbù ẹ̀rí gàtọ́. يكبل القليل من العمل الخالي ويصيب عليه الجزيل من الثواب أو تراهد فيه wọ́n ní ọlọ́ọ̀bà àlekèọ́lá kẹ́nìmọ̀ ṣàkóò ọlọ́ọ̀bà àlekèọ́lá àgbà iṣẹ́ téèyàn ṣe tọ́mọ níwọ̀n ṣùgbọ́n bó ṣe mọ níwọ̀n yẹn èèyàn ṣe nítorí tọ́lọ́wọ́ kéṣe torí ìgbẹ̀ka ló fi ṣe tó ju torí tọ́lọ́wọ́ bá lọ ọlọ́wọ́ wa gbà lọ́wọ́ yàn. wàyò sí ibù yóò wá san ni lẹ́sàn-án àlẹ́ lórí sẹ́kẹ̀yàn ṣe yẹn pẹ̀lú àlìjẹ̀zíìn nínú ṣàwádù ẹ̀sán ńláńlá ní àbíkan ni lẹ́sàn-án lórí ẹ̀. ọlọ́wọ́ bá lè sọ láti sọ ìtumọ̀ àwọn eléyìí fún wa lọ́nà tó pọ̀ náà lọ́kọ̀ọ́

àpèjúwe tá a lè sọ tí ládàá ó ṣe pọ̀ tó òun náà lẹni tó mú ọkà bàbá ẹyọ kan tó kì bọlẹ̀ tó wá hù jáde ìgbà tí ó hù jáde ẹ wá lọ hu ìdí méje ohun ìdí méje ha bá níbi gbogbo kọ̀ọ̀kan àwa rí níbẹ̀. abẹ́rẹ́ ẹ̀wù àpòjúwe tọ́lọ́wọ́n bá àlejò láń fún wa. ntọ́lọ́wọ́n bá àlejò láń sọ ń bẹ̀ yẹn ẹ̀rì tó máa yàrá fún wàlúwà ìdọ́ àìsàn máa yẹ ká ó tún wáyé fún òun ọlọ́run tún máa ṣe nìyẹn. pẹ̀pẹ́ dáadáa téèyàn bá ṣe òun àdàbí pèlú ẹ̀sán tó ń ògùn ní lórí ẹ̀. eléyìí fi hàn wáyé pé táwa náà múra sí dáadáa ṣíṣe ṣùgbọ́n káwà kẹ́ẹ̀mù ká má jẹ́ kárí ni ó wọ̀ ọ́ ká sì má jẹ́ tí màá bá fẹ́ ẹ̀dá jẹ́ mání lọ́wọ́ ká má jẹ́ òṣèlẹ̀ sí. kálá ní àdáadáa ká tó àníyàn wá ṣe lórí ta bá ń ṣe. làwọn bá fi máa sọ wípé ẹni tá à ń bá nájà làáwò àìwáriwọ ọjà. táwọn máa wo àwọn distract attention tó lè wáyé lẹ́ni àtẹ̀sìn táwa bá ti fojú rẹ̀ táwa bá ti forí nǹkan yẹn sọ tọ́lọ́run pé tọ́lọ́run láti ń ṣe. èso ọ̀wá tí ó gba oríṣiríṣi ọ̀nà ó lè gbọ́dọ̀ ẹni tó fẹ́ ó lè gbọ́dọ̀ ẹni tó fẹ́ kò sí tí ó lè gbà ń bẹ́ẹ̀ láti fẹ́ jẹ́ kọ́ mọ́tì lè gba ládàá ni náà pọ̀ kọjá kristu ọmọdé gba dànù náà lọ́wọ́ èèyàn lè rí gbà àbí àgbọ̀ ìtọ́lọ́mù ń rí ẹ̀yà àdùkọ́ bá wà mọ́tò ìdìbò fún wa ọlọ́run bá lè tọ́lá ní ìnáwó gàfúrú ṣàkún ọba tóun máa ń forí ẹ̀ṣẹ̀ gini lọ́pọ̀lọpọ̀ lòun kódà yẹtùbálò lè kọ́lí mínà lè amẹ́lẹ̀ lè kọ́lì iṣẹ́ níwọ̀n díẹ̀ téèyàn bá ṣe torí tọ́lá òun ọ̀kà bí ti hù kéré tó wàyò sí ibù àlẹ́ yìí bèlì jẹ̀zíìlì. nínú ìsàwá wọn wàá fi ẹ̀sán ńláńlá ni wọn fi sanni lẹ́sàn lórí ẹ̀ abẹ́rẹ́ eléyìí ń ṣe èmi àti ẹ ìṣòwá kòkòrò ṣùgbọ́n ká tó lọ ẹ̀rí pa aṣọ lẹ́ẹ̀kan lákọ̀ọ́kọ́ pé nínú ẹ̀sìn fi tàbá lọ àkọ́kọ́ ń bẹ̀ yẹn àwọn àbá onímọ̀ wọ́n ní ẹ̀sìn fi tàbá lọ àwọn wo ni wọ́n ń ka ìtumọ̀ rẹ̀ náà ni wípé àlàmìlì náà àlìní àwọn tí wọ́n ń lo tí wọ́n ké kéde káwọn wúru yìí náà ni kíka kùránì kíka kùránì títọ́ àlùkùránì òun náà ni ìmọ̀ lo ń tọ́wọ́ nú ẹ̀. أفلا يتدبرون القرآن أم, أم على قلوب أقفالها ó ń sẹ́ èyí àlùkùránì wò ní ẹ̀rọ ní ti kéṣe dídà ń dúró à ń dúró à sàfàlẹ́ wa àrùkọ bó sáyà méjì mẹ́ta ń lọ bá ta tó wọ náà ronú sí tó wà ń bẹ̀ níta fi sọ fún wa yẹn pé ó ti pàtàkì káà náà máa kà kùránì yorùbá lẹ́sìn bẹ́ẹ̀ ni tí ò tẹ̀ sí máa kà bó lè jojúmọ́ wọn náà máa wọ ayé alákọ̀ọ́kọ́ dà ó ní wọ́n ti nọ́mbà rẹ̀ sílẹ̀ wọ́n náà kà sí lẹ́nu ẹ̀gbọ́n sí lẹ́nu ẹ̀yẹ. ọba tó wà lọ lè mọ lágbọ́wà rẹ̀ káwà rẹ̀ pé ládàá wọn bá wà pọ̀ pọ̀ nǹkan wọn mọ̀ wọlé sí ọ lára dáadáa. ọlọ́ni ẹ̀rọ àwọn ẹni tó lè pé wọ́n ń lo ohun tí wọ́n ké ó fi hàn pé níbi wa ṣáájú àlẹ́ قبل العمل قبل القول والعمل باب كان له عبارة الإمام بخاري لو هو ما يقوانا قال فاعلم أنه لا إله إلا الله ọlọ́run tó kọ́ wí náà ní pé ẹ̀kọ́ lọ mà mí fáàlì bú ní kọ́bla ẹ̀ka àbùkù ẹ̀kọ́ mà mí ṣáájú kẹ́ tó sì ní ẹ̀kọ́ dànù mà mí. olùkọ́ àmọ́ ńlá mi yà á rí bú ní pàtẹ́ ìfàyà àbùdù mi. ẹni tí ò bá mọ̀ ló ti rẹ́sìn á kọ́ nímọ̀ nípa ẹ̀sìn wa ni láti sùn lọ́nà tó ká sùn. sábà sọ yẹn náà sẹ́kùn mọ̀lẹ́ wa ni pé ká má sìn má ká kọ́kọ́ mọ̀ lọ ìyẹn ọ máa sìn ọ wá bó ti ń ọ mọ̀ wá kọ́ mà sí. ìmọ̀ ọ̀rọ̀ wá ìjọsìn rẹ̀ wá eléyìí fi hàn wá pé àkọ́kọ́ ìmọ̀lá àkọ́kọ́ o ọlọ́wà ìwà àkọ́mú sọ̀dà àwọn wọ̀nyẹn àwọn tí wọ́n wá ní mímọ̀ tí wọ́n ń lo tí wọ́n mọ̀ wà àkọ́mú sọ̀dà ó fi hàn yí pé á nínú àwọn tí wọ́n láwọn jó ní mímọ̀ tí wọn ò ní jámọ́ nǹkankan lójú wọn ìyẹn kọ́ ni wọ́n ọlọ́wọ́ bàdé fi ọlá ń ń bí àwọn ẹni tó ṣe yí pé wọ́n á pàtàkì irun irun akabara lẹ́mìí wọn wọn a máa gbẹ̀rù dúró wọn àti lásìkò ẹ̀ wọn yẹ kọ́ yẹpẹrẹ múrun nínú gbogbo àlámọ̀rí wọn wọn a sì ná nínú tọ́lọ̀ ọba àlejò ọlá fún wọn àrùn àkọ́tẹ̀ sí ìtumọ̀ ní níbí zaka ọlọ́wọ́n ọba àlejò ọlá ọ̀rọ̀ zaka ọlọ́wọ́n ọba àlejò ọlá èèyàn mélòó ni yọ zàká ìṣòro mélòó ni yọ zàká lásìkò wa tá a wà yìí ìṣòro mélòó ni yọ tó fi yẹ ká yọ yàmá àwùjọ táwa ti fara wa mà ní àwọn yàmá ní owó báyọ̀ pariwo yìí tàbí àwọn yẹn ní owó ẹ̀bá àwọn ọjọ́ wọn pariwo ní ẹ lọ sáìtì ẹ rí àwọn yẹn ti kó àwọn ẹ rí àwọn nǹkan táwọn yẹn fi ń kan lé ẹ̀wọ̀n ó pé eléyìí ní àbá gbọ́ price one thousand ní ìlú ẹ̀wọ̀n pé owó ni ṣùgbọ́n owó ilé ẹ̀jọ̀ wọn ti kẹ́lẹ̀ ẹ̀jọ̀ wọn pariwo náà ẹ̀jọ̀ kò fún ìjẹ̀ká kọ́nà ọ̀pá kọ́lọ́wà kọ́sọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́wà ẹ̀kọ́ ya àjọ àtàwọlé olóòdì lè sọ pẹ̀lú fún wa táwọn náà mọ́lẹ́ wọn làwọn náà kọ́lẹ́ àtúnṣáwọn olè àtúnṣáwọn tó kù lábàá lọ́tọ́lọ́sì tẹ́gbọ́n lọ́tọ́ tó wọlé lọ́rẹ́ àwọn ìwúwà tó ká dùkú náà wájọ́ kò sí kẹta ìwọ́n ká dùkú kò sí kẹta ẹ̀ ń tó sì mọ̀ pé dáadáa sọ́wọ́n pèsè. ìyẹn láti wọn sọ fún ara yìí pé ìtọ́ba ti kà ń ọ̀rọ̀ ẹ̀sìn náà ká má fojú kéré ẹ o káàtì náà máa sọ pé kíní kan nǹkan ṣà rárá o ọba lówó àjì lọ sí àjì o wọ́n pe ìyáwó ń tí àwọn yẹn sínú akókẹ́ ọlọ́run ti gbogbo ẹ̀ka rẹ̀ lọ́kọ̀ọ̀kan nínú ẹ̀sìn mi nìyẹn ọlọ́run ti gbé kalẹ̀ nínú ẹ̀sìn mi ájì yẹn olùdó ọlọ́run ṣe fún ọ tó obìnrin lọ yẹn ara ìjọsìn tó ọlọ́run fẹ́ bèrè lọ́wọ́ rẹ̀ náà ni àwọn ojú òfin ṣe ládàá rè ju ládàá kí wọn fún àyàn bíi mẹ́wàá lóúnjẹ fún èèyàn mẹ́wàá lóúnjẹ kí lọ bẹ́ẹ̀ fi gbà èèyàn mẹ́wàá tó fún lóúnjẹ kí lọ bẹ́ẹ̀ fi gbà tẹ́lá ti jẹ́ náà náà ni àbí kọ́tà pa ẹ̀ náà nìyẹn pẹ̀lú tó mọ sáyẹ̀sì wọn gba àlìjẹ́nà àárín wa ni tó wá ti ṣe ájì tó ṣe oṣù ẹ̀kọ́ ṣe lẹ́sẹ̀ làwùjọ sáyẹ̀ àlìjẹ́nà kí ló tó kù àwa lè yàn kó lọ sí ájì ṣebí gọ́ọ̀mẹ̀ntì tó yà àwọn èèyàn táwọn èèyàn mọ̀ sí mọ̀ rẹ̀ lẹ́nu yẹn ìyẹn ní bá jẹ́ pàníyàn tó mo fẹ́ ṣe ájì torí ọlọ́run tí èsì torí kí n lọ kàn yín tí èsì torí kí n lọ sábẹ́ ayé tí mo ni ni ànábi ti ti máa fi lè ṣe bó ti yẹ kí n ṣe kò sẹ́sàn tó ṣe déédéé ju kí n ṣe kí lọ àlìjẹ́nnà àti mo fẹ́ fún lóúnjẹ náà àlìjẹ́nà náà mo fẹ́ gbà àbí tí ń o <laughs> kò sí tó burú bẹ́ẹ̀ àwọn míì ló tún máa ṣe yìí náà tó ti lọ àjì tí wọ́n ṣẹ́kù sí wọn lọ àwọn tó ń bọ́lọ̀ máa ń lọ tó ń bá dé àwọn náà tún máa ṣe. akálàṣe bí èèyàn bá tún wá wú yín pé àwọn èèyàn kò káàkà sí nǹkan ẹ̀yẹ́ pọ̀ tó tó tún wà ní kàtígórì àìkàtígórì. torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àdékọ́ ọláńsọ fún wa nínú àyà yìí pé iná náà ti lúna títà bá lọ àwọn tí wọ́n ń ka sí àwọn bá àwọn tí wọ́n mójútó lílo ń nú ọ̀rọ̀ bá bó ti tó àti bó ti yẹ. wàkọ́ ń sọ̀la wọ́n sì ń kírun wọ́n á máa gbé dúró ń fa kùrù mi wọn a sì máa ná nínú tọ́lọ̀ ṣe láti fi fún wọn gẹ́gẹ́ bá sọ pé arúnà àwọn tó sọ fún wa pé ọ̀rọ̀ zaka ni pé wọn a máa yọ zaka nu owó wọn. bákan náà sírọ̀ wa là níyà kan wọn a ṣe ní kọ̀kọ̀ wọn a tún ṣe ní gbangba yẹ̀rìndínlọ́nà tíjà ọ̀tá ńlá ń fẹ́ bú wọn. àwọn nítàn máa òwò kan téèyàn máa ń ṣe téèyàn ń sọ́ọ̀tì ńlẹ̀ ni tí ìparun èdè bá ní lórí ẹ̀. wọ́n lélẹ́yìí ni wọ́n fi àwọn ojú ra wọn kọ́lọ̀ wọn bá wọn bá lè kí ọlá kó lè bá pé ẹ̀sán wọn fún wọn wọ́n yẹn sí làwọn òmì fọ́ndínlé kọ́lọ̀ wọn bá lè kí ọlá ó sì lè lékún ọlá rẹ̀ fún wọn. arúgbó àbọ̀tẹ̀ sí sọ pé àzìyáàdà àlékún tí wọ́n béèrè ní ìhun náà ni àṣàfà àtòbẹ̀rẹ̀ áfírọ̀ sẹ́ń lè rí pẹ̀ ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ àdìsí àrùn. Àbẹ̀rẹ̀ ìgbà tí wọ́n ń torí ẹ̀sìn ni ẹ̀kan lè rí pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó bẹ̀rẹ̀ àdìsí àrùn. Ọlọ́ ní ìnáwó sábùrún ṣàkóhùn dájúdájú wọn lọ. Ọba tí máa lẹ́sàn-án tó pọ̀ lórí níwọ̀n tí yẹn bá ṣe. ọlọ́run àlejò aládé tẹ̀lé náà yàtọ̀ tẹ̀lé pé wọ́n lẹ̀ ní àwọn iná ilé ìkàlùkìtà bàmíràn. والذي أوحينا إليك من الكتاب هو الحق ọlọ́ọ̀bà àlekọ́lá ní ẹ̀rí ohun tá a fi ń rán ní sí ànábì wàlẹ́bí tá a lónìí àwọn àbá ní yàní alukur'an kọ́lùkùránì náà ọba àlejò láǹsọ gbogbo tá a fi rán mi sí ọ nínú tíra wúwa lùhàkù òdodo ni òun náà lòdodo mùsọ́tì kan lè máa bá ẹni yáde tó fi ń pe tó sọnú àwọn tíra ṣáájú ẹ̀ náà lódodo alukóhánì ò pe tàwọn ọ̀tà nírọ̀ èyí tó ń sọ kàlẹ́ bá nàbí musa. kò pé ìjírí tọ́lá ń sọ́ba nílẹ̀ kò pé zàbúrò ti dáúdà nírọ́ kódà tíra nílùú Ibrahim kò pé nírọ́ gbogbo àwọn tíra tó ṣáájú wọn àlùkùránì wá pé náà tíra ni wọn o ọba ló ti sọ eléyìí fún wa pé iná ọlọ́dájúdájú òun ọlọ́wọ́n bá pẹ̀lú àwa ẹrú ẹ̀ tóun dá wa sáyé òun mọ̀ wá yányán o làkọ̀bí rún àwa wọn ní alámọ̀tán yányán tí wọ́n ní kọ̀bí yìí tẹ̀ pé ẹni tí ó sọ béèyàn ti rí ó ti kí ni ó máa yàn tán yányán ní túmọ̀ rẹ̀ yẹn kọ̀bí yìí ẹni tí ó máa fún wa ní ìrò nípa bá a ṣe rí ó tọ̀hún ti kí o ó tọ̀hún ti mọ̀ wá yányán tí wọ́n ti pé kọ̀bí yìí lábàbẹ̀ ní kọbíìrù ìgbà ènìyàn ní ẹ̀sìrẹ́ǹtì tó pọ̀ ọlọ́run ní kọbíìrù lòun ọba tó ń nímọ̀ ní ìmọ̀ nípa yín lójú ẹ̀ abẹ́rẹ́ ta ẹgbẹ́ náà sọ ní sọ náà sọ ní sọ ní aláya àlámọ̀ ní kọ̀lákọ̀ aláya àlámọ̀ ní kọ̀lákọ̀ sẹ́ni ọ́ dá èèyàn tí kò ní mọ̀ ní mọ̀ ní wàá wà láàfin yìí bùn kọ́bíìrù ẹ̀rọ tó kálẹ̀ rẹ̀ tó hàn kọ̀bírù ló alámọ̀tán yányá kò síbi kankan tó lè sá sí ìtumọ̀ rẹ̀ kò síbi tó lè sá sí lọ́dọ̀ wọn ọlọ́run gbogbo ẹ̀ lòún mà yípo bẹ́ẹ̀ lómi bá kọ́ lé nísìnyí tẹ́ ẹ bá wọnú ilé ìwọ̀n ẹ̀ ó lè níbi tó lè háìdì títẹ̀ lè ó lè wà nù ilé tó sì lè háìdì títẹ̀ lè kódà àwọn tó bá kọ́lé wọ́n lè mọ́mà torí pé àwọn èèyàn ń ṣe oríṣiríṣi ti dárí bíi nàìjíríà lóṣù kan yẹn kọ́lọ́n kọ́ sàánú wa kọ́ àbọ̀ ọlọ́run ló dájú lé òwélé tá à ń sọ yẹn ọ̀ àbọ̀ ọlọ́run ló dájú o ẹlòmíì lè ní yàrá bí àjà alẹ̀ bíi mẹ́ta tó jẹ́ wípé different different èèyàn ló bá ṣe káṣíṣe káṣíṣe àti òbí nítú kẹ́nìkan wá bá a ṣe kí wọ́n lè wọ́ yìí ilé tó ṣòfófó ẹnìfẹ́lẹ̀ tó abáhùn sí ní kò ní jẹ́ ká ẹnìkan wọ́n mọ ètò eléyìí ó ti mọ oríṣi ló ti dé iṣẹ́ ìfúnta ni yóò bá lè sọ ó lè lè kókò gbàtọ́ bá sọ yẹn ibi òní ìlú wọn wà abẹ́rẹ́ làwọn òṣìṣẹ́ wa ń kọ́ ibi tó sá pamọ́ sí kò síbi tó fẹ́ sá pamọ́ sọ́wọ́n mọ́ kò síbi tó fẹ́ sá sí láàmú ọkọ̀ náà wá pé àwọn àfáà ní jẹ́ sọ̀rọ̀ yàrá ẹ̀dá gbangba ní ọlọ́run kọ̀rọ̀ yàrá nígbà tó bọ́ síwájú ọlọ́run báyìí náà nìkan ẹ̀mí rẹ̀ yóò èyí gan wájú ọlọ́run tó tó kọ́ bí ìrù ni kò sí ìgbàgbọ́ tó pamọ́ fún tọ́lọ̀ máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí táwa náà sì ń sàlàyé ẹ̀ báyìí kò sí táwa fẹ́ mọ́ ń bẹ̀ dúró pé kóńkálukú wa ká tún kọ̀kọ̀ wá sí o kóńkálukú wa ká tún kọ̀kọ̀ wá sí o ìta báyìí dùn o ẹni ilé ìfẹ́ náà ò ní máa fẹ́ ṣàbùrú ní gbangba o ṣùgbọ́n pàtó wá ti fi wọ́n nìkan sẹ́nìkẹ́kan òrí ọ̀yẹ́ òun lọ́lágbára o lórí wòye wà wọ́n kò sẹ́yìn ìjọba òkúri mi rí o lè ṣe nítorí bá wù ọ́ ṣùgbọ́n náà ti ọlọ́run tó kọ̀ lóru rẹ pẹ̀lú rẹ o. o lè sọ nítorí bá wù ọ́ lọ́rọ̀ ẹnìkan kan ò sí bí náà ti fi ọlọ́run ọba àlejò ọlá mi pẹ̀lú rẹ o nítorí bá sọ yẹn ó tún sọ o. má yẹ lè fútu mi ń kọ́lé ìlà irọ́ kí gbóná àti gbóná òkú oníjà lẹ́nu ká lè mọ̀ yí pé òun ọlọ́run ọba ọba tó ma gbogbo nǹkan ni ó ní làkọ̀bírún ẹ̀ríga tó tún wá fi láàmù tàwùjí ìdìbò làkọ̀bírún òun ìdí ẹ̀ múlẹ̀ fún yín pé òun ò fún kálukú olùkún kálukú ní òun lòún jẹ́ o ó tún wá fi kú sẹ́wọ̀n àwọn àwò pé bóòlù rí ó bàfírù tún lòun bàfírún ọba tí ń rí lòun nínú àwọn àyà tó ti di ẹ̀múlẹ̀ kọ́lọ̀ lójú nìyẹn ìbá fún irọ́n ọba tó ń rí náà ló bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ pẹ̀lú rí náà táàwá lè pẹ̀tẹ̀ sí àbò òbí náà tiẹ̀ rí àwọn ọmọ ẹgbẹ́ àwọn àpèjúwe tó bá ń gbàtà àtàwọn àgbẹ̀ pé ní àtọ̀ kọ́lọ̀ ọba tó ń rí náà kúrò lójú ìsọkúsọ nìyẹn ọlọ́run lóhun lójú ni bóòlù yẹn ti rí náà tí ò lójú ó lójú ọlọ́run lójú ṣùgbọ́n àgbọ̀dọ̀ sọ wípé báyìí lójú ọlọ́run rí yóò ní pàtàkì. a gbà pé olóhùn ní onírẹ́ rẹ̀ ṣùgbọ́n kò lójú rẹ̀ torí kọ́ lọ́wọ́ sọ láwọn gan fún ara rẹ̀ ó ti fún wa láwọn àpèjúwe táàtì ní sọ wípé bójú ọlọ́run ṣe ẹ̀fọn rí náà. rí náà. ó rí náà kọ́dà rí náà torí pé kí ni ti inú òkun nísìnyí ọmọ ibi tí ó fi sọ́ọ̀bù lára rẹ̀ tí ó fa ẹ̀jẹ̀ jáde kíákíá sáré wọn ni wọn ìwọ lè má rí náà ní òkun tí ó fẹ́ jẹ gbogbo etí ẹ̀ tán <laughs> lè rí náà yẹn kí lọ rẹ̀ èkúté tiẹ̀ náà abẹ́ ẹ̀kọ́ ni tọ́wọ́ di nínú kọjá lọ ní òkùnkùn balẹ̀ ọ̀dẹ̀ káfíà na lè gbá tó sọ̀rọ̀ lẹ́sẹ̀ nígbà tó bá ti fi ntójú yìí ó nídìí kílẹ̀ máa ń pè òye òye báyìí ó dùn yẹn kó tó lè rí náà ṣùgbọ́n tí tọ́wọ́ ti sílẹ̀ ó lè bùkátà rẹ̀ tó ṣé kátó wá pé ní títóbi gan èkúté lójú àbí òlójú olójú màálù náà lójú àbí òlójú ojú màálù ojú òkúté lórí àyàn lójú màálù ìyẹn ò ní lè jẹ́ aṣọ ìfojú ẹ̀dá táàtò kó torí pàṣọ pé ọlọ́run lójú kọ́ àyàká àti fojú ọlọ́run jọ àti fojú ẹ̀ ọlọ́run àti tẹ̀lá jọra wọn rárá wọ́n ti tẹ̀síàbù kò jọra wọn òun náà mọ̀ bó ṣe rí ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ fìdí ẹ̀múlẹ̀ fún kórí náà tàwọn tó wá fìdí ẹ̀múlẹ̀ fún kórí náà gbogbo ibi kíbi tá a bá wà lórí wa òfin tó fẹ́ bí o ní pé kéèmì ọmọ tí ń ṣe ẹni tí ó lè san wá lẹ́sàn-án lórí ní táǹsì yẹn olúwa o níta gbọ́dọ̀ máa wà lẹ́nu wa nìyẹn o tí n sì lọ́wọ́ yìí tó ń rí ni lórí ẹ̀ ṣe ń tọ́ ni tó bá jẹ́ ń tọ́ wá sí máa tọ́lú máa tẹ̀síwájú tó bá dé ìdí òdá ni nígbà tó wọn lè gbogbo ayé àìkókò síbi tó wà tí ọ̀ máa rí ọ jẹ́ kí lèèyàn máa sáǹdì létí rẹ ní gbogbo ọgbà kọ́ ọ máa rántí àyè pé kò sí ní tí ń ṣe lọ́wọ́ sí òrìrì o nítorí eléyìí ibi iná là á lè dúró lẹ́yìn níbi ìtòrí àsìkò wa abáníká wọnú ayé àtúntẹ̀lé alimọ́lẹ̀ sàlàyé òun délẹ̀ àníbi fún lẹ́tọ̀ọ́ ẹ̀ turupáyà yìí ń bá àfáàwí ń bẹ́ni tí ò fáàwí ó fẹ́ pín wa sípin táwọn èèyàn ti kéde o táwọn èèyàn pín sí ìpín táwọn èèyàn ti kéde o ìpín táwọn èèyàn pín sí abẹ́rẹ́ ọba àdéṣe ọlá kọ́lọ́n ká jẹ́ káwọn orí ìpín dáadáa mú àìwà táàbí orí ìpín dáadáa mú tọ́rọ̀ wa ó fi já sọpẹ́ tọ́rọ̀ wa ó fi já sínú àwọn tọ́rọ̀ ọba àdéṣe ọlá ó dúpẹ́ fún ìjọba àdéṣe àmà ọlọ́ bẹ́ẹ̀ ni kò sí káwọn olú ìpín bẹ́ẹ̀ ni jẹ́ káwọn olú والسلام عليكم ورحمة الله وبركاته